mo kì í kábọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ nìkejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká agbáṣà ilẹ̀ yorùbá lárugẹ ni ṣọládé ìyẹ́dọ́là tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí ìyá àṣà ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn nímọ̀ràn lórí owú jíjẹ ìyá àṣà ló lo ìtàkùn ayélujára facebook rẹ̀ fi sọ wípé owú jíjẹ dára àmọ́ àpọ̀jù rẹ̀ ló máa ń fa ogun sínú ayé àwọn ènìyàn ó sọ wípé ohun tó dára jù ni wípé kí ọkọ àti ìyàwó kí wọ́n ní ìfẹ́ tó dénú sí ara wọn kí wọ́n sì máa gbára wọn gbọ́ nínú gbogbo tí wọ́n bá ń ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ti fẹ́ sọ nǹkan tàbí méjì nípa fọ́nrán àwọn ewúrẹ́ eléyìí tí wọ́n ń jẹun nínú ìkòkò gbígbóná tí wọ́n gbé kaná àti pàápàá bí ọ̀kan nínú àwọn olólùfẹ́ Lékan Ọlálẹ́yẹ tí a mọ̀ sí àgbà ìnàkí ti pè é jáde láti ṣe ìtumọ̀ rẹ̀ bí ó ti máa ń túmọ̀ àti bó ti máa ń sọ ohun tí àwọn ẹranko sọ tó sì máa ń bá a mu mọ́rán ní àgbà ìnàkí dá lóhùn wípé òun ti ṣe fọ́nrán náà ẹ wo díẹ̀ nínú àtúpalẹ̀ rẹ̀. sapa ti ṣe sapa ti kú láti ṣe ọlọ́run. ó fẹ́ gbóná kí ayẹyẹ lánàá. a tún ti gba agbára kún agbára. àgbóná dẹ̀rọ seven hundred la pín ní sẹ́lá. sẹ́mi lọ́nà ní tiẹ̀. ẹ̀yin ẹlẹ́yẹ mú kí yín. báwùlẹ̀ kí wá kẹ́nu. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ òṣèré ẹ̀bùn olóyèdé eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ọláìyá igwe ní ọ̀pọ̀ àwọn òṣèré tí ló ìtàkùn ayélujára wọn láti kí ikú oríire ọjọ́ ìbí rẹ̀ pàápàá bíi kẹmí àfọlábí ti fi fọ́nrán ibi tí ó ti ń kí bàbá náà kú ayẹyẹ ọjọ́ ìbí sí orí ayélujára tó sì kọ wípé bàbá dáadáa lẹ jẹ́ sí mi nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ ti ṣe nínú ayé mi láti gbé mi dìde lásìkò tí ohun gbogbo kò lọ déédéé fún òun wípé ènìyàn dáadáa ni Ọláìyá Igwe jẹ́ tó sì gbà ládùúrà wípé kí Olódùmarè jẹ́ kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré wùnmí toríọlá ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi sọ wípé kí àwọn ènìyàn máa ṣe ìtọ́jú ara wọn nítorí wípé ẹ̀mí ò láàrọ̀ àti wípé ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí ènìyàn lọ ó sọ wípé òun ṣe àárẹ̀ díẹ̀ àmọ́ báyìí ṣakalára ti dá nínú àwòrán tó fi sórí ayélujára Instagram rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú Bobby ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi kí ìyá ìyá rẹ̀ tó sì sọ ọ̀pọ̀ ohun tí ojú ìyá náà ti rí wípé ìyá náà jẹ́ ẹni tí ó bí ọmọ mẹ́sàn-án tí ó sì pàdánù mẹ́ta nínú àwọn ọmọ náà tí ó sì jẹ́ àṣàyàn nínú àwọn ọmọ léyìí tí ẹni tó jẹ́ agbẹjọ́rò méjì wà nínú àwọn tí ìyá náà bí tí wọ́n sì fò sánlẹ̀ lójú rẹ̀ ó sọ wípé ìyá tó bí òun lọ́mọ pẹ̀lú wà nínú àwọn mẹ́ta tí wọ́n ẹni ọdún mọ́kànléní ọgọ́rin ọdún wípé kí olódùmarè tún dà wọ́n lágbàjú bẹ́ẹ̀ lọ kí wọ́n lè farabalẹ̀ tún jẹun ọmọ àti ọmọ ọmọ sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún olórin tẹ́ni ti gba àwọn obìnrin nímọ̀ràn wípé òun mọ ohun tí kò ní jẹ́ kí àwọn ọkùnrin sá lọ kúrò nínú ìgbéyàwó fún obìnrin tí wọ́n sì mórí dúró ó sọ wípé ọkùnrin fẹ́ràn ìbálòpọ̀ púpọ̀ pé kí àwọn ìyàwó wọn kí wọ́n máa fún wọn bí wọ́n bá ti fẹ́ nítorí wípé bí wọ́n bá ń ṣe eléyìí ó ṣeé ṣe kó dènà ohun gbogbo tó lè jẹ́ kí ọkùnrin kó fi wọ́n sílẹ̀ nínú ìgbéyàwó. This is what Nigerian men like. This thing. See this be wearing it for him ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Bísọ́lá tí ó jẹ́ ọ̀kan nínú àwọn olùkópa tẹ́lẹ̀ rí nínú ìtakọ̀ngbọ̀n Big Brother Naija ló ti fi fọ́nrán ìgbà àkọ́kọ́ tí yóò wọ ọkọ̀ bàálù àdáni sórí ayélujára rẹ̀ láti sọ irúfẹ́ ayọ̀ tó ní lọ́jọ́ náà kódà ó sọ nínú fọ́nrán wípé àbúrò òun gan kò tí ì wọrú rẹ̀ rí wípé eléyìí jẹ́ ohun tó dùn mọ́ òun púpọ̀ tó sì jẹ́ ìrírí mánigbàgbé ó sọ wípé ayọ̀ tí òun ní kódà awakọ̀ bàálù gan kàn wo irú ìdùnnú èyí tó ṣubú layọ̀ fún òun fún ọjọ́ àkọ́kọ́ tí òun yóò wọ bàálù àdáwọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta òṣèrébìnrin Nkechi Blessing ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣègbè lẹ́yìn àwọn obìnrin pàápàá olùkópa Big Brother Naija Angel eléyìí tí ọ̀rọ̀ rẹ̀ gba orí ayélujára kan látàrí òròǹbó ara rẹ̀ eléyìí tí ó ti já wálẹ̀ ó sì sọ wípé kí àwọn ènìyàn má ṣe kọ̀mínú lórí rẹ̀ wípé kì í ṣe nítorí ọjọ́ orí tàbí bóyá ìṣekúṣe kódà kì í ṣe nípa ọmọ bíbí ló máa ń fa ìdáwọ́dasẹ̀ àyà obìnrin sílẹ̀ nítorí náà káwọn ọkùnrin má máa fi ojú ibi máa wo àwọn obìnrin tí òròǹbó ara wọn tí ó ti dáwọ́ dasẹ̀ sílẹ̀ kí wọ́n máa fojú re wò wọ́n ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré abdulateef adédìméjì ti fi ìrírí rẹ̀ hàn sóde ní òde àríyá kan èyí tó lọ sórí ìtàkùn ayélujára instagram rẹ̀ tó sọ wípé bí àwọn ènìyàn ti fi tipátipá wọ́ ọ wá sí ojú agbo láti wá ṣeré díẹ̀ fún wọn nínú ipa tí ó kó nínú sinimá tuntun àyìnlá ó wá sọ wípé ká má parọ́ ọ̀rọ̀ náà bá òun lẹ́jà fún wípé irú ìpèníjà báyìí lòun máa ń fẹ́ràn nínú ayé òun láti jẹ́ kó mọ̀ bóyá òun sì dúró déédéé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú ni ayọ̀ mákùn ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ b bernard ẹni tí ó gbóríyìn fún gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe dáadáa nínú iṣẹ́ rẹ̀ bernard ló sọ èròǹgbà rẹ̀ nípa àwọn olùkópa tuntun big brother naija bíi licky rose àti àwọn mìíràn bẹ́ẹ̀ wípé ọ̀pọ̀ owó rọ̀gùnrọ̀gùn ni àwọn wọ̀nyí ti ná sórí iṣẹ́ wọn kó tó di wípé wọ́n di ẹni tí gbogbo àwọn ènìyàn fẹ́ kódà kíkópa nínú big brother naija yóò fi kún òk òkìkí èyí tí wọ́n ti ní ni pẹ̀lú àmọ̀ràn wípé kí àwọn ènìyàn tó kù tí wọ́n sì wà nínú iṣẹ́ amúlùdùn kí wọ́n múra sí iṣẹ́ wọn dáradára. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn mẹ́wàá wa ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé apalára ìgúnpá oníyì kan tí tó máa dìgbà míì táwọn máa fi ire àti àánú pàdé ṣògo